إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا رسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba Allah ọba tí ó ń ṣe ìjọsìn nínú oṣù Ramadan nírọ̀rùn fún oníkálukú wa abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àwọn àsìkò tí ó kù nínú oṣù náà kọ́lọ̀wọ̀n ọba kò ṣí nírọ̀rùn fún wa kí ó sì má ṣe ìjọsìn wa náà ní ìjọsìn eré lásán kó jẹ́ nǹkan tí ó tẹ̀wọ́gbà lọ́wọ́ ní kálù. Wallahu alimun shakim. Lẹ́yìn subhanahu wa ta'ala tí a tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí ó fi ń sísọ kọ̀kọ̀ àwọn mùnáfìkì ìṣesí wọn ìwùwàsí wọn àti nǹkan tí ọlọ́run ọba tó ti gbé léṣe kalẹ̀ fún wọn nínú ìjìyà tó nípọn láyé àti ní alùkìyàmọ̀ látara àìnígbàgbọ́ sọ́lọ́run lórí ọkàn lórí ẹ̀mí bọ́bá tí ẹ̀ ṣe bí ẹni wípé wọ́n nígbàgbọ́ sí ọlọ́run lórí ẹnu wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti ìṣesí wọn tó dákú wípé wọn ò ní ojú kòkòrò nínú ìsìláàmù wọn ò ní ojú kòkòrò láti jẹmọ lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam bí ibá ṣe torí àǹfààní ayé ìntí wọ́n rí dìmú ìntí wọ́n rí gbà ìntí wọ́n fẹ́ kó kàn àwọn náà nínú oore ayé yálà ọlọ́run pẹ̀tàn wọn àbọ́lọ́run bọ̀ pẹ̀tàn wọn dandandandan wọ́n fẹ́ gbà débi wípé tó bá ti di àsìkò tí wọ́n fẹ́ pín zaka táwọn onídúkìá tán bá yọ zaka àwọn mùnáfìkì wọ́n súnmọ́ náà bí wọ́n pariwo mọ́ wọ́n gbómọ́ wọ́n faláṣọ wọ́n dìímú ìwà ń kọ́ òní fáwa ni ṣàwé ìṣọmọ lẹ́yìn rẹ ni torí pé lẹ́yìn gẹ́gẹ́ ni kókó tọ́fí ń ṣe bí ìsìláàmù eléyìí ló fa tí ọlọ́ba Allah subhanahu wa ta'ala tọ́lọ́run wá darí ànábì wa sallallahu alayhi wa sallam ọlọ́run wá fún ní ẹ̀kọ́ àti ìmọ̀ nípa àwọn tí zaka tó tọ́ sí ọlọ́run ọba ní innama sadaqat ọlọ́run ọba ní dájúdájú láìsí èméjì láìsí ìfà ọ̀rọ̀gùn èyí tí a ń pè ní as gbogbo ìran azakawat gbogbo ọ̀nà zakat ọlọ́run zakat owó ni zakat ẹran ni torí pé owó bí gold bí silver àti owó ìgbàlódé owó náírà owó pound owó riyal owó dọ́là dinar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìran kan nínú ran èròjà zakalilé yìí bẹ́ẹ̀ náà ni àwọn ẹran ọ̀sìn àwọn ẹran ọ̀sìn tí wọ́n ń lọ jẹ koríko tí è ṣe pé àwàláwà koríko fún wọn kì í ṣe pé koríko tá a kó warawara wọ́n lọ jẹ koríko núgbó bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan ọ̀gbìn nínú àwọn nǹkan tó já sí wípé tá a bá harvest wọn tá a kórè wọn wọn a máa pẹ́ ẹ̀mí wọn a máa gùn bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan ọrọ̀ pẹ́pẹ́ ọrọ̀ tí àwọn èèyàn kan ní àsìkò jàìlíyà tí wọ́n ti rì mọ́lẹ̀ bá a bá gbẹ́lẹ̀ kan nínú èròjà zakani bẹ́ẹ̀ náà ni owó táa kó sórí òwò ìmọ̀ ṣòwò wa kìí ṣe wípé a kàn fẹ́ràn àwọn èèyàn lọ́wọ́ àbá fẹ́ta àwọn èèyàn lọ́rẹ bí bá ṣe wípé èrè la fẹ́ jẹ látara rẹ̀ tó túmọ̀ sí pé òwò gangan kọ́ ni kókó òun náà ni àtúbọ̀tán owó táǹpì ní profit jẹ̀má àwọn nǹkan wọ̀nyí àwọn èròjà zaka ni wọ́n tó dá sí pé bí ẹni tó gbin iṣu bí ó sì máa kó iṣu wá bá ìjọba bẹ́ẹ̀ náà ni ẹni tó gbin ẹ̀gẹ́ ẹni tó gbin jéró ọkà bàbà ẹni tó gbin rẹsì ẹni tó gbin ẹwà bẹ́ẹ̀ náà lóníràkúnmí àtàlágbò àtẹlẹ́wúrẹ́ bẹ́ẹ̀ náà ló ní góòlù àti sílvà bẹ́ẹ̀ náà ló lówó oníkálùkù gbogbo ẹnikẹ́ni tí zaka bá tọ́ sí láti yọ nínú dúkìá rẹ̀ wọ́n mọ̀ kó wa ọlọ́ba allah subhanahu wa ta'ala ní ìnàmá gbólóhùn ìnàmá àwọn àfóò ní ìmọ̀ usulul onímọ̀ lọ́gà ẹnu wọn papọ̀ wípé tá a bá ti ń rí ìlànà a máa túmọ̀ sí hasuru àti kọ́sùrù hasuru ni wípé nǹkan tá a fẹ́ sọ <clears throat> bóyá àwọn èèyàn kan la fẹ́ dájú ọ̀rọ̀ kọ àwọn èèyàn náà láàlú ọ̀rọ̀ ń fún ayélujáfẹ́ lómi bóyá iye òǹkà àwọn nǹkan kan àbáwọn èèyàn kọ iye òǹkà wọn náà àìtún mú míyìn sí tí ó fi wá lé lóǹkà yẹn náà pè ní hasru àti kọ́sùrù irú rẹ̀ sì pọ̀ ní al-Qur'an al-Karim Allah bá ní innama innama al-mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu ní innama al-mu'minun Allah ní kò sẹ́ni tó ń jẹ́ mùmínì tó ju àwọn tí wọ́n ní ìmánì sọ́lọ́hun àti òjíṣẹ́ òun lọ muhammad sallallahu alayhi wa sallam thumma lam yartabu lẹ́yìn náà iyèméjì wọn ò fi kún ìmánì wọn wọn ò já níyàn rí wọn ò ṣe iyèméjì rí kò rú yẹlẹ́mi wọn iyèméjì lórí rẹ̀ rí lẹ́yìn tí jókòó lórí ọkàn wọn so irúfẹ́ gbólóhùn bẹ́ẹ̀ ọlọ́run bá lò láàrin ọlọ́run bá ní ìnàmà sọ́dákọ́t ọlọ́run ní gbogbo ìran azakawat yẹn azakawat alimọ̀fúrúdọ̀ zaka tó jẹ́ ọ̀rọ̀ yẹn gbogbo wa sì mọ ipò sí zaka ń bẹ nínú islam òun ni òpó islam ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run wàlẹ́dínà hum min amuwalihim yunfiqun ọlọ́run ní àwọn tó dá sí wọn máa ná nínú dúkìá wọn ọlọ́run ní alif lam mim dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin alladhina yu'minuna bil-ghayb wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun aya pọ̀ ní al-Qur'an ọlọ́run walladhina fi amwalihim haqqun ma'lum ọlọ́run ní àwọn èèyàn kan tó dájú pé nínú ọrọ̀ tó wọn lọ́n jogún fún wọn haqqun ma'lum ó ti ní ohun gbé wọn tí wọ́n yọ lẹ́yìn tí wọ́n fi jọ́sìn fọ́lọ́ yálà lọ́rọ̀ yẹn àti ní àlékún pẹ̀lú ti súnnà rẹ̀ lè sáàílì wàlìmáhìrùm tí wọ́n mọ̀ fún gbẹnikẹ́ni tí wọ́n rí wípé tán aláìní ni yóò wá bèèrè lọ́wọ́ wọn àbẹ́ni tó jẹ́ aláìní tí ò ní láǹfààní àti wá béèrè látara àtijú so àyà pọ̀ ní Al-Qur'an Al-Karim tó fi tọ́nà bá ti pọ̀wá láṣẹ láti mọ̀yàn zaka Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam on innama oni bóni al-islamu ala khamsin oní ọlọ́run bá mọ ìsìláàmù ọlọ́run mọ́ lórí òkú márùn alla ilaha illallah alákọ̀ọ́kọ́ ìjẹ́rìí pé kò sẹ́ni tí jẹ̀sùn tọ́sí lódodo ọ̀pọ̀lọ́wọ́ Allah wa anna muhammadan abduhu wa rasuluhu muhammadu jẹ́ni kankan ju ẹrú ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ọba lọ eléyìí ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wa iqamus salat òun náà ni ìmá وصوم رمضان بيقبع رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا كاشي حاجك والله àwọn eléyìí ni a máa ń kò ní òpó islam márùn ni wọ́n a máa rí wípé ẹlẹ́ẹ̀kẹta wọn òun náà ni azakat ló fi jásí pé ẹnu àwọn afẹ́ẹ̀sì islam kò wípé man jahada فرضية الزكاة يستتاب gbogbo ẹnikẹ́rin tó bá lóhun ọgbà ẹ̀pẹ́ zaka ń bẹ ní ìsìláàmù àbótí ẹ̀gbà kó ti ẹ̀ ń bẹ àmọ́ kí iṣẹ́ ọ̀ràn ayà ìran méjì ni ẹnìkan lóhun ọgbà pẹ́ ń bẹ ẹnìkan ló ń bẹ àmọ́ kí iṣẹ́ ọ̀ràn ayà pẹ̀lú ọgbà pọ́ràn yẹn ni ẹnu wọn fáà kò lè péjú satab wọn á ní kó ṣe tuntun bá fún un tó sọ torí pé yóò lè sọ gbólóhùn yìí kó mọ̀ ti wó ọ̀pọ̀lọpọ̀ ayal Qur'ani mọ́lẹ̀ kó mọ̀ ti da ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kó mọ̀ ti dọ̀rọ̀ ẹnu wa illa tó ń sọ̀rọ̀ bá tún wá fárígá sí àkùsùn tó jọ anígbàtà òsínú Islam àzàká ah, bẹ̀rẹ̀ ṣùgbọ́n tọ̀ nọ́mbà bàbá fẹ́ ní kejì nọ́mbà túláàsì nam kó tẹ́lẹ̀ ìjọba ẹ̀sìn wọn pọ̀ ń tàn wọn ni torí pé òun tàn wọn á ọ̀tọ̀ ọlọ́run tó fojú hàn ní àti ọ̀tá ọmọnìyàn kì í ṣe mùsùlùmí kì í fèrè nì. tọ́ ọlọ́run wá yẹn nàná fún wa nínú áyà yìí الأصناف الثمانية هنا وين يمجو tí a mọ yọ zaka fún iye àwọn èèyàn mẹ́jọ kìí ṣe mẹ́sàn-án bẹ́ẹ̀ ni kìí ṣe méje mẹ́jọ náà ni bàbá tẹ̀ rí náà àwọn afá mi lásìkò tá a lọ yìí táwọn ti máa wí wóróworó lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti wí táwọn bí ti wí kò gbọ́dọ̀ ju mẹ́jọ náà lọ gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe làkalẹ̀ torípọ̀ ọlọ́run bá ní ìnàmà gbólóhùn ìnàmà ìyẹn ní pé iye òǹkà yóò gbọ́dọ̀ ju tọ́lọ̀ ń sọlọ gbólóhùn ìnàmà irú ran àwọn èèyàn tọ́lọ̀ ní káyọ zàká fún náà láàyọ ayé tún yọ fún àwọn èèyàn míì kódà bọ́ ní bùkátà sí àníyọ fún wọn yẹn ní túnmọ̀ gbólóhùn ìnàmà yẹn ní pé gbàtígbàtà ẹ̀ bá àwọn tẹ́yọ̀ fún nù kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ gbàgbàdé ìbáyọ̀ zaka ẹ gbọ́dọ̀ yọ fún àwọn ẹlòmíì nínú àwọn ẹ̀rọ mẹ́jọ yìí ọlọ́wọ́n bá ní innama sadaqatu lil fuqara fakiru lẹ́yọ̀ kan ọ̀pọ̀ rẹ̀ alifọ̀kọ̀rọ̀ in tó kọ lóótọ̀ òun là ń pè ní fákúrù fákúrù fákúrù ní tó nílẹ̀ lọ́dọ̀ ọgọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì wọ́n lòun lẹ́ni tó já sí wípé kò ní kò ní tí ó jẹ fọ́dún kan torí pé gbẹnikẹ́ni tí ó bá yọ zàká olówó ọdún kan ní mọ́ yọ zàká olówó ọjọ́ kan ní mọ́ yan jáká tó tí yóò bá tó lówó ọjọ́ kan yóò mọ bẹ nínú àwọn tó gba jáká wẹ̀ bí yóò bá tó lówó ọdún kan yóò mọ bẹ nínú àwọn ẹni tí yóò gba jáká tọ̀ olówó ọdún kan yẹn tó dájú pé tọ̀ èyí tí ó jẹ fọ́dún kan ń bẹ̀ tó tó ó tún wá ṣẹ́kù ha òun tó ń là máa ń pè ní alfaqir kò ní kò ní tí ó jẹ ẹni tí ò ní tí ó jẹ rárá láàrin ọdún kan fàkírù ni kò ní rárá bó ṣe wọlé kó àmọ́ tí ẹ̀bá ti ní tí ó jẹ fọ́dún kan ó tún wá ṣẹ́kù a máa ń pè é kí ni alghaniyu alyaumi alghaniyu alhaulí olówó ọdún kan ẹlẹ́ẹ̀kejì walmasakin almasakin jámúnù ẹyọ kan rẹ̀ ní miskin ìtumọ̀ miskin òun náà lẹni tí asukun ń bẹ lórí àlámọ̀rí rẹ̀ kí là ń pè ní asukun ìfọkànbalẹ̀ ń ọkàn rẹ̀ balẹ̀ lórí nǹkan kan yẹn ni wípé ní tí ó jẹ fọ́dún kan tí ó ṣẹ́kù kù sí ṣùgbọ́n ní ní tí ó jẹ ìjálà ìdajì ọdún àbí kọ́dún kan tó kó tó parí kéèsì títí ẹ̀ kéṣe tó wà ní zero zero level ó ní bó ṣe dá sí pé tó ní náà nìyí kìí ṣe ọdún kan tó tún wá lé irú ẹni bẹ́ẹ̀ la ń pè ní alimetin ìyẹn ló sì nílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wàlá àmìlì náà lẹ́yìn ha ọlọ́run ní bákan náà nínú àwọn ẹni tí zaka tó tán sí òun ni al-amilina alayha àwọn ẹni tí wọ́n jẹ́ òṣìṣẹ́ bí zaka yóò ṣe jókòó zaka ló mọ bẹ́ńkálẹ̀ wọ́n jẹ́ òṣìṣẹ́ lábẹ́ ìjọba ìjọba ní máa gbà wọ́n nínú wọn ni jubat àwọn jubans àwọn tí ó mọ lọ ilé sílé ọ́fíìsì sọ́fíìsì kọ́mpínì sí kọ́mpínì tí wọ́n lọ mọ́ gbà á nínú wọn òun náà ni alikatibun alikusam àwọn tó dá sí pẹ́tọ̀ èyí tí wọ́n gbà lọ́wọ́ lágbájá tó ń sun ẹran tó lẹ́ran tó fẹ́rẹ̀ jàkálà tààrẹ ẹran wọ́n ti kọ́kalẹ̀ iṣẹ́ tí wọ́n nínú wọn òun náà ni alimuwaziun nígbà àwọn bá gba zakadé àwọn tí ó mọ ha nínú àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí i nínú wọn òun náà ni àwọn tí ó mọ lọ gbé fún àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí i gbogbo ẹnikẹ́ni tó bá dá sí wípé ìfi ń bẹ iṣẹ́ tó ń ṣe ń bẹ láàrin zaka àti bí zaka ó ṣe di gbígbà òun tọ̀ òun là máa ń pè ní aláàmì ìlú náà àléhà a rí i pé àfóòsì ń bẹ̀ ìjẹ́ àfá àfá ni mí náà lóde ẹ̀fún mi zàká àfá ni mí ọlọ́run sọ pé wàlẹ̀ wúlà máa kò sí mẹ́ ìmáàmù ni mí ìlú ìmáàmù mọ́ṣáláṣí wàlẹ̀ àyè kò náà sí bẹ́ẹ̀ tẹ́tíyé wàlá amìlínà àwọn òṣìṣẹ́ zakat collectors zakat workers lábẹ́ ìjọba àbẹ́ ìjọba kìí ṣe gbẹ́tọ̀ society kan wọ́n kàn dájọ́ kan kalẹ̀ kílé kan markaz alùsùnà kan àwọn fún àkúrà wọn jọ lábẹ́ bẹ́ẹ̀ wọ́n láwà ní ìgbìmọ̀ fún ètò zakat tó àmọ̀ gbàtọ́ náà bẹ́ẹ̀ níbo ba ni pàndókò àdínní society of Nigeria limited kini kan kan ní kìnnì kan pé àmọ́ ayọ̀ rẹ̀ àwọn náà àmìlí náà léyà òsín tó jọ́ lábẹ́ ìjọba ni ó di mélòó wal-mu'allafati qulubuhum lẹ́yìn náà òun náà ni àwọn èèyàn èèyàn ńláńlá samari gbajúmọ̀ aṣíwájú adarí yálà adarí ìjọ àbí adarí ìlú àbí aṣíwájú mọ̀lẹ́bí tó dá sí wípé wọ́n yẹ ṣe mùsùlùmí tọ̀ á wà fún wọn àǹfààní fúnfún wọn kìí ṣe fún àǹfààní táà ò máa lára pé à aláìní ni wọ́n a fún wọn nítorí wípé ìfún wọn yóò ràn sí lọ́wọ́ ni ìfún wọn ẹ̀sìn òfìrí dáàbòbò ni ìfún wọn àwọn mùsùlùmí wọn lè rí ìdáàbòbò kúrò níbi àdánwò tí máa ń bẹ látọwọ́ wọn bí àpẹẹrẹ ọba àlú ló bá fi lè mú ọba àlú tó fi lè gbẹ́sàká àwọn aráàlú ò lè kó nira bá sìlámù àbí olórí ìjọ kẹfìrí ìyá máa fún pásítọ̀ ìyá máa fún rẹ́fúrẹ́nì ìyá máa fún póòpù nítorí báyìí lè mú kí póòpù kó gba zaka gbogbo àwọn priest wọ́n pàánù mọ́ ni kí kàn ṣe pé kákan wọ́n pé ẹnìkan fún christian ẹnìkan fún olóṣà bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò níran tí ò nípò tí ò lókun lì tó dájú pé funfun gan náà nìyí àkàn mhm. sọ́ọ́lẹ̀ náà ní ìsìn kankan ara ìpínlẹ̀ lẹ́ẹ̀kì máa mọ̀ yí pé alifukọ́rọ̀ lẹ́ẹ̀kì máa mọ̀ pé alifukọ́rọ̀ àwọn aláìní ìkíní alimasakin àti aláìní kejì tí wọ́n ní ká fún jama àti ká dé pẹ̀lú mùsùlùmí الفقراء المسلمين المساكين المسلمين àádìí pẹ̀lú mùsùlùmí tí ó bá rí bẹ́ẹ̀ ni wàlìmọ̀ àlápàtẹ́ olóòbòhun àwọn ẹni wọ̀nyí kò tọ́ sí wọn nípìnlẹ̀ ṣùgbọ́n látara wípé àǹfààní bẹ níbi funfun wọn fẹ́sìn àti fún ìsìláàmù àìfún àwọn mùsùlùmí tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run pa wá láṣẹ ó pa àwọn ìjọba láṣẹ láti lè mọ́ ọkún wọn wọ́n fi rìn kọ́ọ̀bẹ̀ nínú wọn òun náà ni àwọn ẹrú mùsùlùmí almukatabul tó dá sí wípé wọ́n ti ṣàdéhùn pẹ̀lú àwọn olówó wọn tó jẹ́ kèsìrí wípé ìwọ olówó mi mo fẹ́ ra ara mi yìnyín pé ní alimọ̀kátábù nínú ẹ̀kọ́ fíkú olówó mi mo fẹ́ ra ara mi ẹrù ní olè rárẹ̀ ẹrù olè rárẹ̀ <laughs> ẹrù olè rárẹ̀ ṣùgbọ́n ẹrù olè rárẹ̀ nínú òfin ọlọ́run nílànà Islam ẹrù mi ọ̀gá mi mo fẹ́ ra ara mi ìní pé mo fẹ́ freedom èlò ló tà mí pọ́ǹkan ah, sílẹ̀ márùn-ún ni náírà mẹ́ẹ̀ẹ́dógún ni tọ̀ èèyàn ẹrú a máa ra ara rẹ̀ láwìn tí ó wà máa sá lọ sábọ̀ lọ́nà tí ó fi rówó kódà ó lè lọ yáwó lọ́dọ̀ ẹlòmíì tó súnmọ́ tó mọ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ tí ìbá ìsìnkówó fún á kó fọ́dà rẹ̀ pé ọ̀gá mi ó nìyí nílá ń pè ní alìmọ̀kátàbù tọ́ tá a bá nínú àwọn ẹrú bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n bẹ lábẹ́ olórí ọ̀gá tí kìí ṣe mùsùlùmí ìsìláàmù fẹ́ ká mú owó zaka ká fi ra wọn ká kó lé wọn lọ́wọ́ ká lọ sọ gbèsè ń bẹ lọ́rùn wọn ká lè di ọmọlábí. والغارمين أدي ملو أدي والغارمين الغارمون هو لن تقو سنتان فمي البرم برم هو نجسين البرم wọ́n á ní owó ibẹ̀ láàrin gúnúmú gúrúmù láàrin kíyàn jèrè àti kíyàn lose ẹni bá jèrè gúnúmù ẹni bá lose tó jẹ gbèsè lórí ẹ̀ gúrúmù ìdánpò lówó nù tọ̀ ẹni wá ní gbèsè lọ́rùn yálà gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ yìí láti lè la ẹnìkan ní fáǹfààní ẹnìkan gbèsè ti dọ́nu rẹ̀ bí àpẹẹrẹ ẹni tí dúkìá ẹnìkan ó sọnù lọ́wọ́ rẹ̀ àbẹ́ni tó yáwó lọ́wọ́ ẹnìkan gbogbo ọ̀nà tí dúkìá ẹnìkan máa ń bẹ lọ́wọ́ wa túrú gbèsè láì ṣe pọ́ fún wa tọ̀ ẹni ẹ ti di kí ni algarin bákan náà abẹ́ni tó jẹ gbèsè gẹ́gẹ́ fún ara rẹ̀ látara tó fẹ́ jẹ látara tó fẹ́ mu òní ló kó sínú gbèsè bóyá ó ṣòwò àbóyáwó láti fi ṣòwò dúró yẹn bẹ́ẹ̀ a máa ń fún wọn ní kí ni algarimin wà fi sabilillah ẹlẹ́ẹ̀keje òun náà ni fi sabilillah ìtí à ń pè bẹ́ẹ̀ òun náà ni fún àwọn al-guzzat al-murabitun gbogbo àwọn èèyàn tó bá fara wọn kalẹ̀ láti máa bẹ nínú ogun ìsìláàmù tí ìgbọ́rọ̀ ọlọ́run lókè tí ìsìláàmù tó fi jẹ gàba àwọn guzar àwọn jagunjagun alimọ̀rọ̀bìtún tí wọ́n sọ ojú ogun nílé ibẹ̀ ni wọ́n ń gbé wọ́n dáàbò bo umma wọ́n dáàbò bo ẹ̀sìn kí ni wọ́n máa jẹ kí ni wọ́n máa lọ kí ni wọ́n máa ránṣẹ́ sí àwọn aráalé wọn aha ọlọ́ọ̀bá allah subhanahu wa ta'ala ó fẹ́ tó fún wọn nínú zaka zaka tó wọn ń jẹ́ pé ọlọ́run bá kó bá wa ṣàlékún ìlú Saudi Arabia dáadáa kó bá wa tún wọn ṣe níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn kò sí ìlú tí àwọn ọmọ ogun ti ń gbowó tó Saudi àwọn ọmọ ogun Amẹ́ríkà àwọn ọmọ ogun Europe ìmọ̀ wù wọn kan darapọ̀ mọ́ Saudi ṣùgbọ́n Saudi lẹ́tọ̀ ẹ̀mọ̀. kọrọ ogun òlú ìdáàbòbò lónìí àyíká sílẹ̀kùn lẹ̀ fún dúdú funfun pupa anybody ẹ máa bọ̀ máa bọ̀ wọ́n ti bá wọn wọ́n ti bá ẹ àwọn ọmọ ogun nàìjíríà ẹ lẹ́yìn nìkan tó jọmọ Cameroon nínú wọn torí pé lára náà nígbà bá ti náà síbi ọmọ ogun nàìjíríà wọ́n gbà yẹn conspiracy spy gbọ́dẹ̀ ṣe rí láwọn olómi náà nù ìlú amẹ́ríkà nìkan ló sílẹ̀kùn lẹ̀ tó tọ̀ kò sí táwọn lè gbà kíní òsì nìyí ó ń gbẹ́ ìyẹn fún wọn ní kàbí ọdún mélòó kan sẹ́yìn lára àwọn tí wọ́n gbà síṣẹ́ ó dé káàpù báyìí lẹ́yìn ọdún mélòó kan ló ti wà ń bẹ̀ ó pa ó ó pa ọmọogun amẹ́ríkà ní oṣù tó wọ́n bí a nìyẹn rẹ̀ lérò ń gbà rẹ̀ gẹ́gẹ́ tó fi darapọ̀ wọn náà nù so nílò Saudi àwọn ọmọ ogun Saudi máa ń bẹ lọ́hùn káwọn kú sójú ogun torí wọ́n mọ̀ pé àkọ́kọ́ àwọn ń jagun ẹ̀sìn ni èyí sì ní jagun ẹ̀sìn tọ́niyàn rẹ̀ bá dáa ṣàhádà ni ó gbẹ̀yìn rẹ̀ ó kú sójú ọ̀nà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìlera òní kan ìyàwó ló fi ilẹ̀ ni bàbá ni ọmọ ni ìyàwó ìlera kankan òní kẹ́ni kankan tó fi sílẹ̀ wọ́n mọ̀ gbowó títí títí tí wọ́n kúrò láyé ni. kọ́lámọ́sá tún ló wá ṣe wà fi sabilillah òun náà ni àwọn tí wọ́n jẹ́ olùjagun fẹ́sìn eléyìí ọgọ́rọ̀ àwọn àfà wọ́n tún máa fi ìkẹta kún kìí ṣe pé nítorí kún kò sí mbẹ̀ tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtẹnumọ́ wọ́n mú jáde lórí ẹni tí wọ́n fi kún jẹ́mà bí yóò bá jẹ́ ọmọ ogun ìsìláàmù yóò mọ̀ ní mẹ́sìn <coughs> yóò ní mẹ́sìn fa yóò ní mọ̀ fíkìú ẹ̀kọ́ ìsìláàmù lórí bá a ṣe ń jagun tani ìsìláàmù ní ká pa tani ìsìláàmù ní ká má pa lójú ogun kì í ṣe gbogbo èèyàn tá a bá bá lójú ogun náà là á mọ́ pa bẹ́ẹ̀ sì ni kì í ṣe gbogbo èèyàn náà ìlú tó bá dájú kọ wá náà là á mọ́ pa kì í ṣe gbogbo tá a bá ti rí náà là á mọ́ gbẹ̀mí rẹ̀ gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ àsìkò òórùn tó fún jagunjagun bí ó ṣe kírun ó gbọ́dọ̀ mọ́ so ẹ̀yin ò ní jẹ́ jagunjagun kó mọ̀ jẹ́ fàkíyì tó bá rí bẹ́ẹ̀ tá a bá rí àwọn èèyàn kan tí wọ́n fi àsìkò wọ́n lẹ̀ lódìdí láti lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti lè kọ́ ṣẹ̀ríà irú wọn náà ni wọ́n padà máa ń di jagunjagun lọ́la nínú ìlú Islam tó kún wọn lẹ́kọ̀ọ́ àṣẹ tó lọ sí unilag o tó lọ study islamic studies islamic studies education ìwọ fẹ́ títà ló ń fẹ́ ṣe ń tiẹ̀ àwọn tó lọ study sharia lójú méjèèjì bí ẹni bá lọ study islamic studies náà nìyí tó ẹgbẹ́ tán àníyàn rẹ̀ náà nìyí láti fẹ́ sin ọlọ́run wa ká náà ni eléyìí náà nìyí ààrẹ náà nìyí ara ẹ̀ ni gbogbo àwọn ètò bẹ́ẹ̀ gbogbo àwọn ìjọba Islam máa ń ṣe ìjọba Saudiya ìjọba eh, Emiratiya Kuwaitiya gbogbo náà máa ń ṣe. fi sabilillah àyè mú owó zaka káfí kọ́ mọ́ṣíláṣí àyè mú owó zaka káfí kọ́ mọ́ṣíláṣí àárín náà àwọn àfáà tí ó sọ pé gbogbo ohun tó bá ti dẹ́ nǹkan ẹ̀sìn ìlẹ́mọ̀ ló owó zaka fún kò bá mú bẹ́ẹ̀ ìròyìn àwọn àfáàgbà ló dé nù àwọn náà ń pẹ̀lú àwọn ní alu tajdid wọ́n fẹ́ rí níwò ẹ̀kọ́ Islam lára wọn ni Yusuf al-Qaradawi èrò àwọn náà nìyí tó bá débi jákà àwọn náà ni wọ́n mọ gbọ́lá fún káfowó lọ káfowó lọ káfowó lọ wọ́n ní oúnjẹ oúnjẹ òwúlò mọ́ kó yẹ mọ́ fi yọ tẹ́yìn bá kówó fún wọn ẹ̀ máa wo wọ́n bá gbowó lọ́wọ́ yín ìṣirò owó kan wọ́n sọ ìṣirò oúnjẹ wọ́n sọ fún yín bí àrẹ̀sì bí ẹwà bí agáàrí bí elúbọ tẹ́yìn bá ti wá fún wọn tẹ́ bá ní ókè ẹgbẹ̀lúbọ̀ wọ́n làwọn ọ̀sẹ̀ kílẹ̀ fẹ́ owó yẹn owó èlùbọ́ la fẹ́ ráfún olówó èlùbọ́ wọn nílò èlùbọ́ owó ní wọ́n lè fẹ́ra gẹ́sí mọ́sílájú wọ́n lè fẹ́ra ìtẹ́ ìkínú tó túmọ̀ sí pé àwọn lọ́dọ̀ tuntun wọn ẹ̀sìn nídi àtẹ̀jìdìdì ó nídi kí ni àtẹ̀jìdìdì tán rí inú rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ ìjẹ́sìn bá ti pè ní ìlànà ìlànà ní ìlànà ní so ẹlẹ́ẹ̀kẹjọ wàbílẹ̀ sẹ́bíl ìbílẹ̀ sẹ́bíl òun là máa ń pè ní ọmọ ojú ọ̀nà mẹ́ni pé ẹnikẹ́ni lọ́kùnrin àbí lóbìnrin tó kúrò nínú ìlú rẹ̀ tó ń lọ sílùú míì ṣùgbọ́n lójú ọ̀nà lílò ó tankùn kò sí tó lè lò mọ́ kò sí tó lè jẹ mọ́ àbó bùkátà sí aṣọ wọ́n wá darí ẹ̀ sí bẹ́tìlì máàlì ibẹ̀ wọ́n ti wá fún nínú zaka nípa pè ní ibùdó sẹ̀bẹ̀rì òun nìyẹn àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí là máa yọ zaka là yọ zaka fún yẹn azakatu alwajiba ọlọ́wọ́ ni. فريضة من الله ọlọ́ni eléyìí tó wọn lọ́wọ́ bá sọ yìí ọ̀ranyàn ni ọ̀ranyàn ni o ọ̀ranyàn ni ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́wọ́ ọba ni ọlọ́run ló ṣe lọ́ranyàn tó túmọ̀ sí pé kìí súnà kìí súnà tó mú sàábà ọ̀ranyàn ni bí yóò bá ṣe ìdíyà ń bẹ lọ́dọ̀ ọlọ́run والله عليم حكيم àfáàmì ọmọ ọ̀sọ̀ 15 omi ọmọ ọ̀sọ̀ mẹ́wàá ní mọ̀lẹ̀ rí ẹwà jẹmọ́ eléyìí وإن أمنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم طلب الله سبحانه وتعالى ومنهم الله لهم بلنوا nínú àwọn tani nínú àwọn mùnáfìkì ọlọ́run tún àṣírí àwọn mùnáfìkì púpọ̀ nínú sọ́ọ̀tù tọ́ọ̀bà àwọn àfáà mi ò fi máa pe sóra yìí ní sóra tún tó tún àṣírí wọn torí pé ìran kan tó le tó ṣòro dámà á bí mùnáfíkì kò sí kèfèrí mùṣírìkí wọ́n bẹ́tà mùnáfíkì ìbẹ́ ti dáwọn mọ̀ wọn ò sì ní búra wọn ò fi ẹ̀kọ́jọ́ yí ẹ̀yìn náà sì fi ẹ̀kọ́jọ́ wọn ṣùgbọ́n mùnáfíkì ẹjọ́ra yín lójú méjèèjì kódà wọn sì mọ búra láti lè sọ pé bákan ni àwọn ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí tún wọn láṣìírí nínú kọ̀kọ́ wọn ìwà òdìlẹ̀jẹ́ wọn tán máa fi pamá tọ́lọ̀ ń tún àṣírí ọlọ́wọ́ ní wàmínú ọmọ ìlẹ̀dí na yuduna annabi ọlọ́wọ́ ó ń bẹ nínú wọn tí ń fara ní ànábì muhammad sallallahu alayhi wa sallam wọ́n fara ní wọn ò fi lọ́kàn wọ́n fòrò ẹ̀mí rẹ̀ wọ́n kúlù náà wúwa wọ́n máa sọ yí ó dúnà ní ìyẹn ni wípé ìyẹ̀ndá wọ́n ní ìyẹ̀ndá ni ìyẹn ni pé káwọn ọmọ lọ káwọn ọmọ bá náà bè lójú ogun ìbánábí náà ló fún wa níyẹ̀ndá wọ́n lọ́nà kún ó dúnà kọ́yìn قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمه ورحمة للذين آمنوا منكم ọlọ́ni mọ́ sọ fún wọn ìyẹnlá tó fún wọn tán gbélé ìwọ́dún wọn gẹ́gẹ́ bí mùmìnì ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùmìnì onígbàgbọ́ òdodo tó gbọ́ Ọlọ́run gbọ́ tó gbà náàbì gbọ́ tí mọ́ni ń bẹ lórí ọkàn rẹ̀ bí kí ń bẹ lórí ahọ́n rẹ̀ ọ̀rọ̀ ni àbánà ìgbà wá yẹ̀ǹda rẹ̀ látara ẹ̀kíùsì tó rí lára rẹ̀ ó rí ní fún un ìkẹ́ ni fún pẹ̀lú ìkẹ́ òun ni fún tó bí i ti yín kọ́ bí i ti yín kọ́ iṣẹ́ àbẹ nínú àwọn mùsùlùmí tí ò kúrò Mẹ́kà lọ Mádínà àwọn dùn afá ń bẹ nínú wọn ìdẹ́pẹ́tọ̀ àwọn olówó wọn ò fi wọ́n lẹ̀ nínú àwọn ẹrú ó mẹ́ nínú wọn tẹ́gbẹ́tọ̀ àgbàlagbà ní wọ́n wọn lè lọ ń bẹ nínú wọn tó jẹ́ àwọn ọ̀dọ́ tó àwọn mọ̀lẹ́bí wọn ò fi wọ́n lẹ̀ i ti yín kọ́ ẹ̀yin ẹ̀ fún ẹ̀sìn ọlọ́run ẹ̀ lẹ́sìn ọlọ́run ọba ṣe ẹ̀ dáwọ́ ẹ̀sìn bóra ní ẹ̀ ń sọ pé ẹ̀yìn náà ló yín àbí ẹ̀ ànábì yàn yín lóòótọ́ torí pé bó ṣe mà yín ni lára yín ni nígbà tí ẹ bá tún dọ́dọ̀ rẹ̀ búra yín bó ló ṣe ní yín ọlọ́run ànábìwá yànda yín ìyànda yóò jẹ oore àti àánú látọ̀dọ̀ ọlọ́run bá léyìn lórí. والذين يؤذون رسول الله لهم عذاب أليم ọlọ́ba ni ẹgbọ́ gbogbo ẹnikẹ́ni يؤذون رسول الله tó bá ń fara ní òjíṣẹ́ òun ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni lahum lahum láàmù bẹ̀yẹn láàmù tàùkìdì ni láàmù tó túmọ̀ sí pé ẹni yóò lè bọ́ ń bẹ̀ kò sí olùgbani fẹ́ntọ̀ kò sí olùlani fún lẹ́hùn àwọn náà ní ìyà wọ́n ní ìyàwó ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́ lé ìròyà tó nípọn tó tóbi òun bẹ̀lẹ́ lọ́dọ̀ lọ́wọ́ fún wọn jama tó bí dá sí pé ìdáwò ìfara ní anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìyẹn gbọ́dọ̀ sọ ìyẹn gbọ́dọ̀ sọ tọ́ anábí ò sí láàrin wa mọ́ tí bá ń bẹ láàrin wa àwọn tí wọ́n bá nàbí lò gbà ó ní bọ́lọ́wọ́n bá ṣe kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ṣe máa ń bá ànábí lò tí wọ́n fi ní fara ní irú òfin bẹ́ẹ̀ ó de àwa náà táà bá nàbí láyé tánàbí ò bá wa láyé ìtàn náà wọn àfáà wọ́n pè ní alqadi iyad rahimahullah ọkọ̀ tíra kan nípa anábi sallallahu alaihi wasallam nípa ìwọ̀ tó bí ìwọ̀ anábi lórí gbogbo musulmi wá mú àwọn ọ̀nà ní pele pele pele pele pele pele tí a fi lè kó nira bá nàbí nínú rẹ̀ òun náà ni kí èèyàn wó sùsùn kó má máa ṣàpánlé orúkọ rẹ̀ ká má máa pọ́n orúkọ ànábì lé lára ọ̀nà tá a máa ń gbà kó nira bá nàbì yìí bí àpẹẹrẹ ẹlẹ́ni àwọn sùsùn á fà ànábì lórúkọ ànábì lórúkọ mọ́ ni táàbì máa wá sọ lórúkọ àwọn kan ní adéwálé ànábì ẹ̀ ń kó nira bá nàbì ni <laughs> ẹ̀ mẹ́kó tó sọnù ló padà adéwálé kódà nílẹ̀ yorùbá tó máa ń lo gbólóhùn adéwálé wọ́n ti gbà kan adéyẹ wọ́n ti sọnù tipẹ́tipẹ́ ó wá padà wá síbẹ̀ làwọn mùsùlùmí ṣe rí sórúkọ gidi nìyẹn nàbì sallallahu alayhi wa sallam onílé hamsatu asma olóhùn ní orúkọ márùn-ún ó bẹ̀rẹ̀ sí ní ka adéwálé ò sí ń bẹ̀rẹ̀ nínú rẹ̀ òun náà ni ká gbé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ká gbó sípò ọlọ́run àbí ká gbé ju ọlọ́run lọ ká máa wá pé orúkọ rẹ̀ ìwà ànábì ṣàánú mi muhammad gbàmí làmí bí a máa ṣe bẹ́ẹ̀ jama òun tọ̀hún ti ṣẹbọ sọ́lọ̀ ẹnìkan wá bá ànábì sallallahu alayhi wa sallam gbà tó sọ̀rọ̀ ó ní máa ṣá ọlọ́hu wà ṣíta ìwọ ànábì ìtọ́nà ń fẹ́ tí wà ànábì náà bá fẹ́ ní ó ṣẹlẹ̀ ànábì ní kákẹ́nu ẹ̀ aja'altani niddan lillah wa huwa khalaqak tí ó fẹ́ sọ nídìí akẹgbẹ́ ọlọ́run ọba ni ah èmi kọ́ mo dá o ọlọ́run ló dá o kúl ma sha Allahu ní òun náà ni kágbà pé ànábì nímọ̀ kọ̀kọ̀ ànábì nímọ̀ kọ̀kọ̀ a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ fúnra ara rẹ̀ gánà ló sọ onímọ̀ fatihul ghaib khamsa la ya'lamuhun illa Allah ó ní àwọn kọ́kọ́rọ́ kọ̀kọ̀ márùn-ún ẹ̀dá kan mọ́ àfọlọ́ọ̀bọ̀ Allah ọlọ́run kólì ọlọ́run ni mo sọ fún wọn lẹ́kùntù àálàmùlọ́yì tẹ́gbà àmọ́ nábì bá nímọ̀ nípa kọ̀kọ̀ lẹ́sẹ̀kítàrìtù mí lẹ́nu xẹ́yìn oore tó pọ̀ níbi ànábì bá fàfúnra mi ọ̀nà àmọ́ saníyàmí sùn aburúkọ bá ti kàn mí. so kama sọ pé ànábì ànábì nímọ̀ kọ̀kọ̀ ó mọ ọlá ó mọ kìnnìkan á gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ dáńtọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn nìkan kọrin kéwú wọ́n ni wà fi iná rasulullahi ya'lamu ma fil ghadi bá a ti ń bẹ lórí ìdókò yìí á ànábì ọlọ́run bẹ láàrin wa tó mọ ọ̀la ó mọ ọ̀la ànábì ní èyí tó kọ́ ẹ tó ó ti gbọ̀rọ̀ jẹ́ ó sọ bẹ́ẹ̀ mọ́ ìyẹn lẹ́gbẹ̀ẹ́ táfà mi jọ wà jẹ́ òun sani ah, àwọn afá wa lọ́nà jẹ́ àríwọ̀n pẹ́ bí ìbá ṣe ọlá àwọn afá wa àbá dídà kúrẹ́ abá máa mú gbòòrò láì sọ bẹ́ẹ̀ àwọn ọ̀nà wà jókòó báyìí àwa nù àwa nù ìyẹn gbọ́dọ̀ ṣe báwọn tọ́mà tó ń ti ti ọ̀wọ́ náà mọ́ sí padà tọ́mà tó ń ti ti ọmọ yẹrí gbégbégbé mọ́jẹ̀gbọ́n gbégbé ẹnìyàn lè rẹ̀ nínú rẹ̀ òun náà ní kí ẹmọ́ mọ́ ṣe aṣọ látùsùn nígbà tá a bá ń gbọ́ orúkọ rẹ̀ pàtàkì jùlọ ní àwọn àsìkò tí ẹ̀sìn mú wá káàtì mọ́ dá orúkọ rẹ̀ حفاوة ابن القيم الجوزية رحمه الله عقوة لك تنكو لجلاء الحصان في الصلاة والسلام على خير الأنام لكني كوبا ما ستغطفا نبيل يقول عمون يبتع جاء اللي نيكو من داركو اللي نيكو تسنا تفوض صلوا على بكرم صلوا صلوا صلوا على بكرم هلو تسنا تسنا 1 2 3 sọ̀lú àrábì kẹrí kẹ́kọ̀ọ́ nù orí mọ̀ dárúkọ bàbá àti díẹ̀ báàmì báàmì báàmì ẹ̀lò testing three báàmì báàmì báàmì kọ́mọ́ pẹ̀lú ọmọ àlè tó ayé máa forúkọ ànábì ṣe awẹ́wà á ń fi ìnira kan ànábì nù lóòótọ́ kò sí ìnira tí yóò fi kànábì tó kàn ọlọ́mọ ti dáàbò ṣùgbọ́n ìwà ni ìwà ìpínlẹ̀ ìnira kan yẹn ni tí ó nígbà tá a máa ń dá orúkọ ẹ̀ àtàní máa sọ orúkọ ẹ̀ kí ní nísìn ẹ̀rọ ni sọ́lú aláìníkẹ́ni sọ́lọ́lá àwọn ọ̀gbọ́n tó ẹ̀dẹ́kẹ́ gbọ́n sọ́mọ̀ kéje gbogbo eléyìí wọ́nà wọ́nà ni jama nínú rẹ̀ òun náà ni ká má pa àwọn sáábé rẹ̀ lé àwọn sáábé rẹ̀ àwọn ààyò rẹ̀ àwọn olùkúnlọ́wọ́ àwọn olùjẹ́rìí sí wá àyíkára wọn bá fún àwọn ẹni ìfọkàntán rẹ̀ àwọn àrólé rẹ̀ tó filẹ̀ fún wa tó ní ká jíjẹ́ fún wa káwa lanu padà káma wa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan káma sọ̀rọ̀ àbùkù sí wọn jẹ̀má àwọn sàádékọ́ bò ànábì ń bù onímọ̀nà àtọ́ àní fàkọ́dé àtọ́ Allah èèyàn lè tẹ̀lé mi kó mọ́ tẹ̀lé lọ wọ́n mọ̀nà àtọ́ àmì rí fàkọ́dé àtọ́ àní èèyàn sì ní tẹ̀lé mi kan ti bá rán sí kó mọ́ tẹ̀lé mi tó ẹ alára tó wa rán nígbà bá ti bá bùrẹ́ra gbogbo ìwọ̀n tá bùrẹ́ra tó gbà gbogbo ìmọ̀tánà bùrẹ́ra tó gbà tánàbí ìfìyànà bùrẹ́ra sí wa jẹ́mọ́ àti bọ́nàbí nánú sílé nínú àwọn ẹ̀kọ́ òun lè yí ìrẹsìtì èèyàn ní pàànàbì lé kó mọ́ jẹ́ tó ń pọ́n lọ́hùn lé ó ń ṣe dáadáa sọ́lọ́hùn ó ń tẹ̀lé òfin ọlọ́hùn Allah ni walladhina yu'dhuna rasulallahi lahum adhabun alimun Allah ni gbogbo ẹnikẹ́ni tó ń fara ní anábì tó ń gbógun tì í Allah ni èèmọ̀ jẹ́ titi wọn ìyẹ́ ẹlẹ́tẹ̀lé rò kí ẹ ìyàwó anábì kó bẹ̀rẹ̀ sí ní mọ́ sọ̀bàjẹ́ pẹ̀lú wọn ìyàwó Aisha radiyallahu ta'ala anha gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ wá fi àwọn ṣíà ṣíà náà sì ni wọ́n táwọn jókòó lé wọn lórí wọ́n ní Aisha aṣẹ́wó ni ló wọ náà Abubakari yóò wọ náà subhanallah ilé yìí lára ìlera ni wọ́n lẹ́dínà yóò dúró náà mu'minin بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ń parọ́ máa wọn sáadé in tí ò sí lára wọn tó fi ń wọn nínú àbùkù àpọ́nlé tí ń bẹ lára wọn tó ń ya ọlọ́ni ń tọ́ àwọn kakọ́dé jẹ́ ní ṣe ẹ̀ṣẹ̀ tó nípọn ìbẹ̀ lórí rẹ̀ àìfara ní àwọn sàábé àìfara ni wọn ah kúrò láàrin ara wọn wọn ò gbọ́dọ̀ lánú kọmọ bẹ̀rẹ̀ ní ma lálà sí ara wọn láàrin ara wọn ìmá ní ànábì lára ni sàábé kan tóun ti mọ́ta wá àti kan tó gba ìsìlámù Mádínà ọmọ àtàkùrọ̀sọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹni máa ń wáyé ẹgbẹ́ bí jọmọ nìyàn anájú wa sọ gbóyè wọn kiri láàtàsúbú àfáàbì ẹnì kankan nínú yìí ẹ má sọ àwọn sàádé mi bí eré ìdíje láàrin ní tẹ́ mọ́ wá bú wọn ẹ má ẹ bá bú wọn àṣìbáàbù àṣìbáàbù ní pé èyí tí ò sí lára ìyẹn káfíìrò yẹn àti tó wá jẹ́ ìròyìn àdámọ́ tí ń bẹ lára na bú lọ́gbọ́n sí báàbò nìyẹn ìparọ́ alọ́parọ́ ọlọ́run orí rẹ̀ tóbi ẹ̀rí olórí ńlá ọ̀nà àtàsókò àṣìhàbì kọ̀ọ̀kan nínú gbogbo tẹ́ ẹ bá ní kí n tó tó òkè wúdù tẹ́yìn bá ti dé Mádínà rí tó bá lọ síbi tí wúdù wà ẹ̀rọ̀kè wúdù ó ga bó ṣe ga bẹ́ẹ̀ ló wá gùn ó gùn láti bí yóò fẹ́ dé bádíà ó wá ga lọ́sàn-án yóò dúdú tó bá dalẹ̀ yóò pọ́n òkè lánìí anábì sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ni kọ̀kan lẹ́ni tẹ́ ẹ bá ní dèdè òkè wúdù ní gold gold ẹ wá bẹ̀rẹ̀ sí ní lọ law anfaqa ahadukum mithla uhudi zahaban ẹ bẹ̀rẹ̀ sí ní ẹ wá ná gbogbo ẹ̀tàn yányá ó ní máa bá làwà mudda ahadihim mudu Allahu akbar èrè ẹ̀san tí àwọn sàábì ti gbà in tí títí gbogbo góòlù yìí tẹ ẹ̀nà tó tókè wúdù nìyí kò dé múdù kẹyà múdù mẹ́rin àti mọ́ wọn jákà múdù ó ní ládá tẹ́ẹ̀bì lórí tẹ́ ṣe yìí kọ̀m̀píẹ̀sì ládá àwọn sàábì kò tó múdù kan tí ti ti wọn alábìnrin wà láàrin sí ìfà ó ní kò tiẹ̀ tó dájì ìdájì múdù kan bẹ́ẹ̀ sì ni ẹ̀rẹ́ àwọn sàábì kéje múdù sẹ́fí àgbọ̀rọ̀ púpọ̀ náà wọn tàbí anábíwá Muhammad sallallahu alaihi wasallam yálà ọkùnrin àbọ̀bẹ̀ ni nínú àwọn ìyàwó rẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹni rẹ̀ ni wọ́n ọlọ́ni radiyallahu anhum wa radu anhu òun ọlọ́run yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sóhun ọlọ́run lórí ẹ̀sán tó wọn náà wa tata ha al'aniharu ọlọ́lọ́wọ́ ti pèpè kalẹ̀ fún wọn aljanna takirimadun salabere dalika alfawzul azim wọn náà ní ìrìn jẹ́ tó tóbi lẹ́lẹ́ fún àwọn sàádé nínú sọ́tọ̀ fásitì ọlọ́run lakọ́dọ̀rọ̀ ní ọlọ́hun ánìlì mọ́mìnira ọlọ́run ọlọ́run bá ti yọ́nú sí àwọn mọ́mìnì àwọn sọ̀hábà òun yọ́nú wọn ẹ̀wọ̀n kan ìgbọ́nà tí fi ìyọnu rẹ̀ tó fi rinlẹ̀ ní àwọn ayá Qur'an Karim tẹ́nìkan wá dé pẹ́pẹ́ ìtọ́lọ̀ ìyọnu sí òun dúró sí ó ń tọ̀hún láì sí ìméjì gbogbo àmọ̀lẹ́kọ̀ ọlọ́run mọ̀ bínú sí ni àwọn ẹni ló mọ̀ bínú sí ni ìbínú ọlọ́run ló mọ̀ sọ̀kalẹ̀ lórí ẹni ọ̀nà kan tí yẹn máa fi ń kó nira bá nàbí náà ni ká mọ bùkàn ní àwọn tàbí rẹ̀ jẹ́mọ́ ilé ìgbọ̀rọ̀ wáyé àmọ́ ń pọ́n wọn lé ni ẹ̀rí tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala ní lèlè fuqara'i wọ́n ní ẹ̀rí àwọn tálíkà àwọn aráàlú mọ́kà tí wọ́n kúrò mọ́kà bá nàbí lọ́lù Madina al-muhajirina alladhina ukhrijū min diyārihim wa amwālihim wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n fi ọrọ̀ wọn lẹ̀ wọ́n fi lé wọn lẹ̀ gbogbo tá ń ṣe yìí wọ́n ṣe torí ọlọ́run bá ní torí ọlọ́run ulaika humus-sādiqūna ọlọ́run láwọn yóò ní olódodo ẹ̀dá ni wọ́n as-sadiqun wọ́n máa sọ òdodo òdodo hàn nínú ọ̀rọ̀ wọn nínú ṣe wọn nínú alámọ̀rí wọn ọ̀rẹ́ni wọ́n lẹ̀bí náà tàbáwàhú dára ní qablihim yuhibbuna man hajara ilayhim ọlọ́rin ọ̀rá wọn ti Madina àwọn sàábé ti ń bẹ gbogbo wọn pátá wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wala yajidu fi anfusihim harajan mimma utu ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة àwọn tí Madina wọn a máa fi tó jẹ́ ọ̀ràn yẹn fún wọn nínú ọ̀rọ̀ tó fẹ́ lò fún àlámọ̀rí gbèsè ayé wọn wọn a fílẹ̀ fún àǹfààní àwọn tara olùmọ́ta altruism wọn máa ń pàṣípì rẹ̀ ọ̀rẹ́ tó tóbi jù tó tó kò sí kò sẹ́ni tó tọrẹ tó dàbí àwọn sàájú kò tí ẹ̀sẹ̀ tó lè tọrẹ bí àwọn sàájú kò sí aláfi ròyìn wọn lálùkọ́ láti kẹrì òfẹ́ ṣe nílé sí ẹ̀rì tó kálẹ̀ fún kókókókókó ah sáà lẹ́kùn gbọ́dọ̀ ah ẹ̀fẹ́ ṣe nílé ah, bẹ́ẹ̀ ni ah ìdákùn bí pa mí gan ẹ̀ jókòó kájọ jẹ́ ah bá nǹkan bó wá ni ẹ̀dákùn ẹgbẹ́ ń gbé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bá ń gbé tó lè gbélẹ̀ fún ebi ń pọ̀ tó sì ní mi torí tó bá ní mi kì í ṣe ọtún

mo kàn fún ẹni o ìlífẹ̀ẹ́ sí o tàbí lè ṣe bẹ́ẹ̀ tàbí lè ṣe báwọn fóònù tó ń lo kẹ́ni kẹ́ni ní ah, àbá ìdákùn ẹ̀zọ́ fóònù yẹn dákùn ẹ̀ fún mi ah, mo ń lo ní fóònù bísínẹ́sì ní ẹmú mọ ẹ̀dákùn ẹ̀ fún mi kọ́nà wa ní àwẹ́ ah, ó yẹ gbà ọlọ́run lè fún mọ́ ní ìwà jẹ̀mọ́ ọlọ́run ti rẹ̀ àwọn sàábé ipò tí wọ́n dé nìyẹn ọlọ́run ní ẹ̀rí àwọn ti mọ̀dínà nì báwọn ti mọ́kà sí jẹ́ àsọ́ọ̀dẹ̀kú náà ọlọ́run ní àwọn ti mọ̀dínà ó múlè mú fúlé ṣòódì ọlọ́run ní àwọn àwọn ti gèrè ó gbogbo wọn pátápátá ti gèrè ẹ̀rí mélòó gbèdì àwọn ti mọ́kà àsọ́ọ̀dẹ̀kú náà ọlọ́run jẹ́ ìdí sí ìjódòdó wọn àwọn ti Madina ó mú lè mú fólè ìhú náà ọlọ́run ni wọ́n ti jèrè tọ̀ ọlọ́run ni wọ́n lè dínà ìjà ahómi báàdì ọlọ́run ni ẹ̀rẹ́ yìí tẹ́ ń bọ̀ lẹ́yìn wọn tó fi dẹ́yìn ara Nàìjíríà tó fi dórí mùdírù Agége tó fi dórí gbogbo everybody pátápátá wọ́n lè dínà ìjà ahómi báàdì ìyàkùlù ọlọ́run ni tó wọn náà bá fẹ́ kẹ́ ẹ máa sọ ẹ̀yin tẹ́ wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tálíkì Rabbana olúwa wa o àdúrà làwọn ò mọ̀ sọ̀rọ̀ àwọn oníṣẹ́ kankan tá a fẹ́ ṣe tí ó ládá yóò wà tó ládá sọ́ọ̀dì kú náà múkúlì hú náà tí wọ́n tọ̀ ìwọ̀n bá ń tọ́lọ̀ bá gbèrè lọ wọn tá a bá ṣe àwọn àfi àdúrà kẹ́ àwọn sàbẹ́ lórí ẹ̀ ọ̀nà ni wọ́n lè dínà والإخواننا الذين سبقونا بالإيمان dákun dáríjì àwọn ọmọ ìyá wa aráàlú Mẹ́kà aráàlú Madina tí wọ́n ti síwájú wa lórí ìmáni ẹ́ àwọn àfáwà tí wọ́n ti lọ lórí ìmáni bá wa kẹ́ wọn wala taj'al nígbà bá ti ṣàdúwà kẹ́ fún wọn tán àṣàdúwà dáríjì fún wọn tọ́ wala taj'al fi qulubina má tún ṣe àdánwò fún wa àwọn tá a wá lẹ́yìn wọn àdúrà ìlú ẹ̀ka máa ṣe mọ́ríkàzà gègé àtàfà àtọmọ tí ó wala tajal fi qulubina gílá má fi gílù kí ni gílù alhassad alkarahiya kéèta tẹ̀m̀bẹ̀lẹ̀kún kẹ́ni má ní má fi sórí ọkàn wa wala tajal fi qulubina gílá lilladhina amanu táàmà wá ṣe kéèta a máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún a ṣe ìkórìíra lórí ọkàn àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n ti lọ rabbana innaka rahmanur rahim yẹn lafa àwọn atẹ́mẹ́ sọ وألسنتهم من أصحاب رسول الله صلى الله عليه وسلم أقوى أهوى قل لا فيها أمة wọ́n gbé ọkàn wọn àti àwọn ọ̀hàn wọ́n gbé kúrò níbi ìmọ̀ yẹ̀yí àwọn sàábí ànẹ́bì lẹ́nà alòsúnà ni alòsúnà kan ní bú sàábí gbogbo ẹnikẹ́ni tó bá ń bú sàábí kúrò àwọn ilé sàábí kan ló bá ń bú kìí ṣe alòsúnà tàbí alòsúnà nìyẹn kọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kó ṣàlékún imani fún wa kọ́lọ̀ kó má fi ìkórira àwọn sàhábà kó má fi sórí ọkàn wa nígbà kọ̀ọ̀kan kékeré ni nílá ni lásìkò kan ni lásìkò alẹ́ ni àsìkò òru ni kọ́lọ̀ kó má fi ṣàdéwọ̀n fún wa la ilaha illallah wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam wa subhanaka wa bihamdik wa ashhadu an la ilaha illa wa astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi barakatuh